المسلمين ومسلمات تعلم هذه المسائل الثلاث والعمل بهن أو مسائل تقوى أفعل لدان المسلمين ويقوم تتتع أما وانتنا في كما رفع من ظهوره يا الله alákọ̀ọ́kọ́ afáàlẹ́ ọ̀nà pé alìnàmọ́ha ọ̀làkọ̀ọ́nà wàrúdàkọ̀ọ́nà wàlẹ̀ mọ̀lẹ́kùnrin àbùlà ọlọ́run ọba olùdáwà wàrúdàkọ̀ọ́nà òní ti ṣe áàbìkì jíjẹ mú fún wa wàlẹ́ mọ̀lẹ́kùnrin àbùlà àmọ́ kò fi wá lẹ̀ lásán báyìí àwùsàlà ilé náà rọ̀ṣúlẹ̀ àmọ́ wọn òṣìṣẹ́ sí wa báwo ni àtọ́ ẹ̀hú dẹ́kọ̀lẹ̀ jẹ́nà ẹni bá tẹ̀lé kò títẹ̀ yìí yóò wà lè jẹ́nà ọ̀nà wọ́n tó ní àtọ́ ẹ̀hú dẹ́kọ̀lẹ̀ náà ẹni bá ti tẹ̀ òní fẹ́ yóò tẹ̀lé kò títẹ̀ yóò wà lọ́wọ́ afáwájú wọ́n tẹ̀lé ẹ̀rí lórí nǹkan táwọn sọ yìí ẹ̀rí lórí pé ọlọ́run ọba ló dá wa òun ní sáàtì kì í jíjẹ mú fún wa kò fi wálẹ̀ lásán ó rán òṣìṣẹ́ bí wa bẹ́ẹ̀ bá wá tẹ̀lé nítorí sẹ́yìn tó wà ní jẹ́nà bẹ́ẹ̀ bá wá kọ́ òṣìṣẹ́ yìí yóò wọ̀ náà kílẹ̀ rẹ̀ àfáàjẹ́ ti pé ọlọ́ọ̀bá sọ́nà Al-Qur'an Karim pé inna awsalna ila fir'auna rasula olúwa ní ara òjíṣẹ́ ara sí Fir'aun fàásọ́ Fir'aun rasula àmọ́ Fir'aun tẹ òjíṣẹ́ ọlọ́ta ara sí bí فأخذناه أخذا وبيلا ọlọ́run bá rán mọ́sá sí àwọn àmọ́ sí àwọn náà pọ̀ sí mọ́sá òun ló fà tó náà bá fi fi wíyà jẹ tó fi jẹ ìyàwó náà ní tó fi jẹ táyé lérí o tàbíkẹ́ àwọn bẹ́ẹ̀ kódà nínú àwọn tó lẹ́tọ̀ọ́ kí ẹ̀ máa ti làánà fún wọn tí wọ́n bá dápọ̀ wọn sí ìyàwó náà jẹ́ kan bẹ́ẹ̀ torí kọ́ náà bá làánà rẹ̀ ó kọ̀ sí mọ́sá nìyí àwọn sàlàyé fún wa ní jẹjọ lábẹ́ gbólóhùn yìí alfarku baynana wa bayna al-hayawan ìyàtọ̀ tí ń bẹ láàrin àwọn èèyàn àtàlìjàn àtàwọn ẹranko òun ni pé apapọ̀ bí pé ọlọ́run ló dá wa a sì papọ̀ bí pé ọlọ́run pèsè ìdíje ẹran fún wa ibi tá a ti yàtọ̀ pẹ̀lú àwọn ẹranko ni pé ẹ lámúyọ burúkú náà subhanahu wa ta'ala hamala báàlù ọ̀làkọ̀ọ̀nà lè ẹ̀rọ àdá ti wàhálà ìyàwó tí ń bẹ láàrin wa náà kò fàwálẹ̀ lásán ó wá rán òṣìṣẹ́ sí wa kò sẹ́ni tí wọ́n rántí wúrẹ́ kò lọ́pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí ìgbésí ayé ẹranko ni wọ́n ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó lẹ́sí wájú bọ́tù ìdílẹ́lá Muhammad sallallahu alaihi wasallam ìgbésí ayé ẹranko ní gbé ọlọ́run jẹ́ gbogbo ẹranko. ní ìbáyìí àwọn agbábọ̀ yìí pé àkè ìtẹ̀lẹ́sà nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam kí ni ṣọ́kùnrin wọ̀nyí kánàbí sọ̀rọ̀ fún wa kó kọ́ aláṣẹ ìpolókàtì nǹkan kí ni ìdájọ́ ìtẹ̀lé àti ànẹ́bí kí ni ìdájọ́ rẹ̀ a ti gbàgbọ́ ìdájọ́ rẹ̀ yíyà yìí fẹ́ tọ́rọ bá ní tọ́rọ bá múlò yìí àgbọ́yé ìdájọ́ rẹ̀ ó ti jáde yíyà yìí kama ní ìdájọ́ àṣọ́kùn ìdájọ́ ni pé alìhùwà wájí àwọn mustahab ṣé ọ̀ràn àyàn ni kásẹ̀ láti àdẹ́lì Muhammad àbí kèsọ̀ ọ̀ràn àyàn ọ̀rọ̀ ànẹ́bì àtẹ́rẹ̀ àbí tó bá kọ fún wa kásẹ̀ lẹ́tà ní Muhammad sallallahu alaihi wa sallam sọ́rọ̀ àyàn ni àbọ̀rọ̀ àyàn mọ́ àgbọ̀ ibi ara ìgbé ọ̀ràn àyàn ni ìdájọ́ títẹ̀lé àti ànẹ́bì ọ̀ràn àyàn ni torí tí ẹ bá ti ọ̀ràn àyàn nínú dájọ́ ṣẹ̀ríà èyàn ní jìyà ń tó ìkókò sí èyí tí bá ní sí ọ̀ràn ẹ̀yà inú sẹ́ríà èyàn ní jìyà ń tó ìkókò sí ìyẹn pé èyàn ní wọná ọmọ ọba ní tó ìkókò sí nǹkan yẹn àmì yóò wọná ẹbí báyìí ọlọ́wà ìnà àwùtánà ilé ìkọmọ̀rọ̀ súlẹ̀ kama àwùtánà ilé àfìlà àwùdà rọ̀ súlẹ̀ فعصى فرعون الرسول فأخذناه na وبيلا tó gbé bí àwọn gbọ́tò títẹ́ ẹ̀ lóbi jìyà àwọn ayà wọn bẹ́ẹ̀ lùkọ̀ hàn pọ̀ àwọn ayà pọ̀ náà lùkọ̀ hàn kẹrì tí wọ́n sọ fún wa pé ìtẹ́lá di ànábì ọ̀rọ̀ ni kí ló bá wù wá tẹ́tẹ́lẹ́ kí mùsùlùmí gbé kó tẹ̀lé láti àdé Muhammad sọ̀rọ̀ bá wà ní ọjọ́ ayà pọ̀ ọlọ́wọ́ ní wọ́n máa ń ká ẹgbẹ́ mọ́mìn wọ́n dà mọ́mìnà kò yẹ mọ́mìn ní ọkùnrin kò sì yẹ mọ́mìn ní ọkùnrin obìnrin ìjà kọ́dọ̀ lọ́hùn wọ̀rọ̀ súlùú àmọ̀ nígbà tó náà bá fi pàṣẹ kan àbọ̀ àti fi pàṣẹ kan kò yẹ ẹ̀yẹ̀kú nàmìnà ọmọlìyí kìyàwó kí mùsùlùmí wa lọ tẹ̀sà tó wù níbi tọ́nà ló ṣe kò yẹ kó tẹ̀sà tó wù níbi tá àlẹ́ ló ṣe ọlọ́wọ́ ni ọwọ́ àpàrẹ bí wá máa yá àti láhá wà rọ̀túùlà ẹni bá wá kọ sí èmi ọlọ́run àbókọ kò sí sí ọlọ́run olùwà nípa kọ́ dọ́là dọ̀là lámùbínà ọlọ́run ẹni yẹn ti sọnù sísọnù tó kíyà ó ti sí ọ̀nà rìn ó sọnù tó ní kò tẹ̀lé tọ́lọ́ sani Muhammad sọ̀tọ̀lá torí kò sí ní sì sọnù bẹ́ẹ̀ sọ̀rọ̀ yẹn àwọn ayà mi àwọn ayà kọ́ ọ̀nù kọ́ á ní o nínú àwọn ayà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ a ni ṣáṣì olùwàmọ́ á dá kó mo rọ̀ dúró fàkúrú ومنهكم عنه فانتهوا olúwa wa sallam òbíṣẹ́ tá a rán sí yín in tó bá mú wá bá yín ẹgbàá lọ́wọ́ rẹ̀ in tó bá ti mú wá fún yín ẹgbàá wa ma nahakum ní النبي صلى الله عليه وسلم قل كل أمتي يدخلون الجنة إلا من أبى النبي نبوكو يومي يوى الجنة كل أمتي يدخلون الجنة gbogbo ìjọ mi pátá ni wọ́n wà ìjẹ́nà ìlà mọ́ni àbá àyàfẹ́ ní bá kọ́ ọmọ fún wọn wọ̀n àmújọ àwọn tàbí ló pé wọ́n mẹ́ yáàbá yá Rasulullah ah, tàbí wọ́n àwọn ọmọ wàlìjẹ́ náà bá ti túbára àwọn àwọn tàbí ní kan kọ́ àwọn àwọn obìnrin pé tàbí wọ́n wàlìjẹ́ náà anábì wá sàlàyé ọ̀nà tí ò ní wọ̀ ó ní mọ́ ni àtọ́ àní dẹ́kọ́lá ní jẹ́nà bí bá ti pàṣẹ fún yíwa ti tẹ̀lá tẹ̀lé ti wà ní jẹ́nà wọ́n mẹ́rin àsọ́ọ̀lẹ̀ àkọ̀lẹ̀ àbàlẹ̀ ẹni tí ò bá ti gbọ́ tèmi tó kápò tèmi ó ti kọ̀ láti wà ìjẹ́ náà ó ti rí bí ó ti rí gbólóhùn tí ṣe kò sọ lókè pé màmá ni àtọ́ àwú dẹ́kọ̀lá ìjẹ́nà wọ́n mọ̀ ní àtọ́ àwú dẹ́kọ̀lá náà dẹ́dẹ́ láti àjẹ́ Muhammad ká tẹ̀lé àtẹ̀rẹ̀ agbóyin bí ayà yìí sọlọ́wọ́ bá ó fi àjẹ́ fìràwọ̀ nítorí pé fìrà ọ̀nà kọ́ kò tẹ̀lé àṣẹ ọlọ́run. ṣé tàbí mú níbi ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yìí kí gbogbo akálọ̀ gbà kọ́lọ̀ ló dá wa. kò sẹ́ni tẹ́bi tí ó kọ́lọ̀ kó dá wọn. kálùwà tó kálùwà kọ́lọ̀ wa ní kó sì ti jẹun fún wa. kò sẹ́ni tẹ́bi tí ó lọ́wọ́ ọgbà. wàhálà mọ̀ yẹn tó kú ní àmàlà òfin wa rẹ̀ lásán àmàbẹ́. أمي أجا أجا وانتفق بيرين يجب على كل مسلم ومسلمة تعلم المساحل ثلاث والعمل في دين يعني الله أرى مزمين ذلك هذا القول كان كما لو تبدي له البروبلم هو تبدي تعالى تبدي شروع وسنة تبدي كان كانوا دعوة الله ọlọ́run ní ká lẹ́yìn gbẹ́ bí àwọn kèké ní mẹ́ka pé béèrè lọ́wọ́ pẹ̀ta ló dáwọn béèrè pẹ̀ta ní pèsè ìdí ẹ̀mú inú wọn sọ fúnpọ̀ pé ọlọ́run náà rí àlọ́ọ̀hún tó síbẹ̀ náà wọn tẹ̀ láti ọlọ́run àìtẹ̀ láti ọlọ́run ìmọ̀ tí wọ́n mọ̀ yẹn wọn ò lò wọn sọ lílò rẹ̀ pé níbi tí ayé ẹgbẹ́ tó lọ́pàá ní sọ wá lóòótọ́ nítorí àti ní àtìkáṣe nítorí káṣílẹ̀ káṣílẹ̀ ilé ìjẹ́lẹ̀ bí ọ̀rọ̀ àkọ́kọ́ ọ̀sánìyàn ẹlẹ́ẹ̀kejì nígbàtí ìyẹn bá ti gbàgbọ́ lọ ló dáhùn oní sáńdì jẹ́ ọdún kò sí ń lásán ó láyé yìí الثانية أن الله لا يرضى أن يشرك معه في عبادته أحد لا ملك مقرب ولا نبي مرسل أن الله مصدق قد أنت أجل الله وبا لا يرضى أن يشرك معه في عبادته أحد الله أباوني ينسي fẹ́ni kankan náà ẹ̀dá rẹ̀ ọlọ́run oníyọ́nú sí pé káwà lọ wá orogún pẹ̀lú ẹ̀ káwẹ́dá kan náà ẹ̀dá ọlọ́run ọlọ́run ọba òun nígbà ká wá orogún pẹ̀lú òun níta ń sọ ọlọ́run ọba òun yọnu sí kí ká wá orogún pẹ̀lú òun ọlọ́run kábàgbà fún òun ló dá wa òun ní ká fi jẹ gbogbo wa kò wá fi wáyé lásán tí ń tó kù ni pé kágbà pé ẹbọ agbọ́dọ̀ jìnnà sí ọlọ́run òun yọnu sí kò tí mo ṣe fẹ́ràn rẹ tó òun yọnu pé mo yọ̀ǹda ẹ̀ ọ kẹwàá wá orúkọ ní wọn náà bá ọlọ́wọ̀n ní yọ́nú sí yín olóòfà kálí ọlọ́wọ̀n ní yọ́nú dị ọlọ́wọ̀n fẹ́ràn lẹ́nu yòó sọ̀rọ̀ náà wà lọ́sọ̀lá ọlọ́wọ̀n fẹ́ràn lẹ́nu dáadáa ó sì sì fẹ́ hàn lára fi hàn rẹ̀ kò sí àwọn àwọn anábì ti ti wọ kìí sànábì àkọ́kọ́ òun ló wá gbẹ̀yìn ẹwà wo ní ọba fi kù kí ẹni kú ní wọ ẹgbẹ́ náà ìlú ọlọ́kọ̀ wọ̀ ọlọ́wọ́ ti bá tó ti bẹ́ẹ̀ bọ́ọ̀lù fẹ́ràn anábì tó ọlọ́ni wọ́n láì bá jẹun

gbogbo tẹ́ mo tó mọ̀ wàlá kankan náà ti nà mẹ́rin kọ́ sílẹ̀ tó bá wá dárí kìyàmá ń wá pín wọn náà táwọn tó tó kù sí wọn táwọn ọmọ mi ẹ hànẹ́bì ni kálí mọ̀ fọ́nà ọba ọ̀yọ́nú sẹ́bọ̀ bó ti kiri mọ́ tó ọlọ́run ọba ọ̀yọ́nú sí kò sì sí bó ti lè fẹ́ràn rẹ tó dúwà nípa ọmọdé pẹ̀lú òun ìgbà tí ń fi owó tí gbólóhùn báyìí ní bá níbi sọ̀rọ̀ Yorùbá sì ní pé ẹni tó fẹ́ da ọjà rú ẹni tó fẹ́ da ọjà rú fẹ́ tú ọjà sílẹ̀ ń kọ́ ni igbá ẹ̀yà rẹ̀ tí ó kọ́ dárò náà ẹ̀rọ àgbà ti dábàá yàtọ̀ tó tó di mù tó dáa mù ẹ̀yà kó tó bi lọ́mọ kí làwọn ẹ̀kọ́ ṣe tẹ̀pẹ́ kò sí kò tẹ́ tó lè wojú mọ́ kò tó tẹ́ tó lè kọ̀ǹsídà mọ́ àníbà Muhammad sallallahu alaihi wa sallam tọ́nà ọba ń sọ báyìí fún pínjọ́ tó ọba ti ẹbọ pẹ̀lú èmi ọlọ́run lẹ́yìn ìgbà tó ní àmì ẹwà wo ẹwọ ẹwọ ẹwọ ìwé bọ́lá ní bá wọn pẹ́tí tí ń bá níbi sọ̀rọ̀ ní kí ni lẹ́ni bá tàwọ̀kì ní bá náà ní mẹ́mẹ́ ẹ lónìí توكيل شدد ليحبطن عملك kò sí èméjì bẹ́ẹ̀ ni o ọlọ́wọ́ bá ń sọ pápára wọn àtọ́kọ̀ rẹ̀ tó ẹ̀dẹ̀ méjì ọlọ́ ní ìgbà gbogbo tí ẹ̀rẹ́ gẹ́ wọ́n látẹ̀kù mẹ́rin náà lẹ́lẹ́ kan sí ọdún wà náà ọlọ́wọ́ ni kọ́dá wọ́n ní amẹ́lẹ́kùn mọ́kànlọ́ ọ̀dá ẹni tí mi mú ọba àwọn màláíkà tí wọ́n súnmọ́ lọ́dún lè òun ọlọ́run kọ́dà kó ti màláíkà tó súnmọ́ mi jù òun lẹ fi sí orogún pẹ̀lú èmi ọlọ́run ọba ẹ̀tọ́ mi ẹ mú màláìka jìbìrì nínú àwọn tó mọ́ ọ̀nà kó fi mú ọ ní ọlọ́run ní tòun ti bẹ́ẹ̀ náà sí ìní yọ́nú jẹ́bọ̀ ẹbọ nítorí ẹ̀ kejì ní yọ̀nù wà lẹ́nu ẹ̀mí yọ́ mọ́sà kọ́dà mọ́sà nẹ́bì kan lábọ́ mú náà rán bí ọlọ́run tọ́lọ́ bí ọ̀dà tí ń gbẹ́sọ̀ ọlọ́run fún Muhammadu ni ọlọ́run kò tó ti bẹ́ẹ̀ náà ní ilé torí ẹ̀ lọ́run ti ẹ̀bọ kò sì ní yọ́sẹ́ tó ṣe ìgbà yìí agbọ̀rọ̀ ọmọ tán pè lẹ́bọ o àti ẹ̀mọ́ tí mo tá lé tó fún mọ́ bóyá káwọn pè mọ́ kìíní parẹ́ àwọn máa àmọ́ ẹbọ ẹbọ ẹbọ tá ń pè àwọn òrìlẹ̀ rí ẹbọ mo sọ níbi oní àríyẹ ní ọ̀pọ̀ ọ̀sọ́ ni lẹ́ẹ̀sì láwọn àbá mi wọ́n lọ bá àwọn ẹlẹ́bọjà àwọn ẹlẹ́bọjà àwọn tó ń fi ẹbọ bá ní tí wọ́n fi ń protect ara wọn táwọn ti ń já tẹ́bi ti ẹbọ fún ni àwọn òsì mọ̀ àwọn orílọ́mọ náà rẹ̀ jìnà àwọn orí bẹ́ẹ̀ láti igbó rẹ̀ pẹ̀lú pé àìmọ̀túnmọ̀ àṣíríkì ìtumọ̀ àìmọ̀túnmọ̀ àṣíríkì pọ̀lá ẹ̀wọ́n sàbúgbà ó sàbúgbà fún àbá àlẹ́ ìbáfọ́ àwọn ẹ̀túnmọ̀ àṣíríkì ó sàbúgbà fún àbá àlẹ́ Yorùbá láwọn tó ti wọ́n ti jihad ẹnìkan jọ kan ó nígbà táwọn afẹ́ ń tẹ̀ láwọn àfáà lọ tí gini ó dáwọn afẹ́ tó dáwọn ẹlẹ́wọ̀ báyìí àwọn ẹlẹ́wọ̀ tí wọ́n ń táwọn rí sílẹ̀ táwọn rí lẹ́bọ̀ ni pé kẹgbẹ́ èrè ló kẹgbẹ́ òrè kẹ lọ́kàn kẹ mọ́ sóró tí táwọn rí lẹ́bọ̀ nù ẹbọ ẹbọ ẹbọ ọ̀hún nínú tó wá sáǹdì òun létí wọn òun ló ti òun olóbi jẹ́ pé ẹ́rì nǹkan ní ẹbọ ni àwọn àdínisẹ́ bọ́ pàpà lọ ẹbà lọ títí ní ìtìlápò ẹwà dé níta mẹ́ta ẹwà dé níta mẹ́ta ẹwà bá kó gbòdúdú mẹ́ wọ́n ti lè gbòdú bẹ́ wọ́n kó ilé ẹran bẹ́ wọ́n máa fa owó díẹ̀ díẹ̀ kan ẹlákùn kí lápè ẹ́ ẹ̀bọ̀n lápè yìí àwọn sọ́tà ń pè lẹ́bọ̀n bẹ́ẹ̀ bá ń lọ́nu gónìtì àbí lọ́bì kan èyí ò ní èyí tẹ̀sán láti jìnà bá àti mọ́ ní síláyé nìtì ẹwà rí tán dàgbàdú kalẹ̀ tí wọ́n dàgbàdú kalẹ̀ tí káwọn ọmọ wọn gbàdúrà wọn láwọn dájí ẹ̀rí bó sílẹ̀ bẹ́ẹ̀ láti gbòdì ẹni tí wọ́n gbàdúrà kiri kí ló lóun ṣe aláyé lóun tàbí òní bá àtọ́wà ìtọ́wà tàbí náà ẹni mà sí bá ẹni lọ́ àbáwọn létí náà àwa délé àwúrẹ́bẹ́ wọn kó ṣúgà bẹ́ẹ̀ ọkà bàbá wọn kó bẹ́ẹ̀ kò jẹ́ kó lè fi wọ́n kò yẹ kó lè fi rẹ̀ yìí kí náà ló dé o kí ló dé o ààrẹ rẹ̀ bí ẹ̀bọ torí pé àgbàgbọ́ yà àti ẹ̀bí ṣírí torí pé àgbàgbọ́ ṣírí kù yé

ọwá ń pa bẹ́ẹ̀ sórí lẹ́gbà lórí lẹ́gbọ́ jẹ̀mọ́ àti ní kàmọ́ ìlẹ́gbọ́ sórí ṣíríkà lórí ṣíríkà wọn ò rí ṣíríkà ṣùgbọ́n mọ́ ẹbọ ẹbọ ẹbọ kò tí ká gbàgbọ́ yẹ ṣíríkù yìí ibi tí wọ́n lọ lẹ́ka àwọn tó láwọn lẹ́gbà ẹlẹ́kọjà àwọn adébítẹ́ jẹ́ pé ẹlẹ́kọjà àwọn àti kíni wọ́n á sí fìlà wọn àwọn àbá wọ́n á sí fìlà wọ́n á sí báyìí oníkan jáde ní wọ́n ta àwọn obìnrin yìí ẹ̀rọ̀pọ̀ kí náà ti di wẹ́pọ̀ ní wọ́n tẹ́lẹ̀ kú ṣírkù nù tó fi jẹ́ pé ibi tí ṣírkù sẹ́kù sí lónìí ibi ṣírkù sẹ́kù sí lónìí ọ̀dọ̀ àfáà ṣírkù ti tán gbòòrò àtẹ́kùbọ̀ ṣíríkù lónìí ọ̀nà àfàlùkù kò sí tó fà àìgbàgbọ́ yé ṣíríkù àìmọ̀túnmọ̀ rẹ̀ ni òun ni òjé kí wọ́n mú tègbòtègbò kátàlá mọ̀ kátàlá pé ó dé tèjì ni wọ́n ti wù tán ẹyẹ irú iṣẹ́ táwọn ti là wánà alẹ́ kò sí lónìí lẹ́yìn ráfà mí àfà ńláńlá tẹ́ bá wúrú rẹ̀ báyìí kọ́ńbọ́ọ̀lù ó lè tẹ́lẹ̀ mẹ́ta tó ga báyìí láti ẹwà àwọn kìíní wọn á di báyìí kí lè mọ́ pé rí kò di ẹwà ni wọ́n di báyìí wọ́n àwọn tíra láwẹ́ kọ̀ọ̀kan báyìí wọ́n á di báyìí òun wọn á tó ká tó wà bẹ́ẹ̀ ẹ àwọn fàyè ní dira bẹ́ẹ̀ bá ti ké wọn kọ́ lóòótọ́ o àwọn ẹ̀bá rí ìtumọ̀ lé ní Yorùbá ẹ̀ kàwọ́ lérí ìtàn yẹn fi ó ti sẹ́kù kí lágbájá àfà ní ṣékù ní òun ẹgbẹ́ gbogbo ti ṣírìkì láwùjọ tá a wà yíò ní à ilé àwọn ilé àwọn ẹni ọlọ́run àná àwọn tí wọ́n rí ní gẹ́gẹ́ bí ẹni ọlọ́run ilé wọn ó fẹ́ wọnú lé wọn lọ ó fẹ́ tàbí wọn ni ó ní ọdún ní abáwọn èèyàn láti tọ́ ṣíríkì ó kàn wá mẹ́nu rẹ̀ yìí àti tẹ́rúsẹ́ táwọn àbá yìí ṣe àwọn bàtà àwọn bàtà àwọn sọ̀rọ̀ wọn yìí tàbí wọn pé àwọn ọ̀gẹ̀ ìṣíríkù náà fi ń jẹ́ àfà irú tẹ́lá wàhálà láwọn ṣe lórí ẹ̀sìn gan àti ṣé ti wá ti ó wá tayọ pé káàkà tó yá mú dàtí mìíràn mú ní ogun lẹ́jà nílẹ̀ yìí ogun kílẹ̀ pé ogun dà kèé lókèrè mẹ́gẹ́ mọ́ bọ́ọ̀bù mọ́ yọba tẹ́ẹ̀sì mú yẹ̀bá ìjẹ́ máa ẹgbẹ́ àlùkọ́kọ́ sára wọn ìjẹ́ ní gbógunti kílẹ̀ gbógunti ṣírkù náà gbógunti ṣírkù náà gbógunti so wàhálà táwọn wá ń ṣe àwọn òṣè rẹ̀ so káà máa sọ pé irú táwọn bá yìí ṣe yìí ṣírkù ti káwọn wá sọ lónìí bí ó wá nira fún aláti sọ sísọ lásán ní ká sọ kọ́dà wọlé bìnrin wọn lónìí mo lè lù jẹ́ pé gbogbo mo ní lábájá òun ti tèyí ṣírìkù ni ó sì ti kú ẹ má ti mo ní ti fi mo ti rí bá ti sọ lé mo lè lù jẹ́ pé bá tún ìwọ ọlọ́pàá bá tẹ̀ wọ́n. ìtànà ti ń jẹ́ àáfà ṣírìkù ni olúwa ń tẹ́kù sọ́dọ̀ àwọn àáfà kọ̀ọ̀kan lójú ayé àáfà àwọn tí wàá rí àwọn àbáyé orí orí sí ẹni táwọn àbáyé ò lò àwọn ti lò àwọn kan nílẹ̀ ní wàdí àwọn olè lò yọ́nà àwọn olè wà ń lò ẹ bá tẹ bá títù bí ìwé ìjọba ń kú fún yín báyìí ẹ máa rí wọ́n lè ní ọmọ ka èèyàn ẹ máa rí báyìí ẹ̀yìn wà ní kíra ni ẹ̀yìn igbá abúké igbá ẹ̀yìn abúké ẹ̀yìn òun náà

àwọn ilé yóò mọ́lọ wọ́n tó ọlá fún ọmọ tọ̀rún ìpayọ́ náà bẹ́ẹ̀ lára díẹ̀ ọmọ ka èèyàn ló mú ké àbáyẹ̀lú wa mú ọmọ tó wọ́n á bí ọlọ́lẹ̀ pé sáfúdé lọ wọ́n á dógún bàbá bàbá tó ti dúró wà bàbá yìí ìtẹ̀síwájú ọmọ kéwù àwọn ti kárí ìdájúwà yìí ó lè rárá tó sáré lórí wáyé lórí ìdá lóòrò fún ìpàdàwà lọ tálágbàkó ó pàdàwà rí lẹ́ka ní ọ̀rọ̀ yìí ló wá lọ sí owó ìwà ìyájé fún ìlú wọn lọ pé kó mọ̀ jẹ́ pé lẹ́ka ní àbájọ mọ̀ nípa ọ̀rọ̀ ṣùgbọ́n yìí tó ẹjẹ́ àgbàpọ̀ ìlápẹ̀lẹ̀ ṣírí kọ́dà ẹ̀ bẹ́ẹ̀ ni ẹlòmíì látara pé àgbàpọ̀ ìṣírí ń bẹnu ẹlòmí lórí lákàn sọ ni tẹ́gbẹ́ ń pàpè mọ́ra àdùsùn náà kọ́dà ń kọ́ wà lórí wàhálà àdùgbò yìí ń pàpè mọ́ra àdùsùn náà wọ́n ti máa rí àdúrí àdùsùn náà lòun àwọn wà mọ́ṣẹ́kì ẹlẹ́wọ̀n ti lòun náà kí ló ẹbọ èyàn lè di ẹlẹ́bọ àdúrà pé nǹkan yóò rẹ̀ jẹ́ ẹbọ kí nǹkan náà ìdájọ́ àti ìtẹ̀lé bẹ́ẹ̀ni tó lẹ́tọ̀ọ́ láti gbé òfin kalẹ̀ káti tẹ̀lé òfin òní ọlọ́ni tàbárí tó tapò tààlẹ́gbótà àlẹ́mọ́mọ́ tó bá ti tapò nǹkan yẹn àlẹ́mọ́mọ́ ọlọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ lónìí ẹlòmí ti mú àpá rẹ̀ pé ń tá àpá rẹ̀ bá ti sọ ní òun ló jùlọ pàtàkì tó náà kọ́lẹ̀ bá fi àyà kùránì tẹ́bi hàn tẹ́ fàdísì hàn yóò ní rọ́ àbọ̀gbọ́ ṣéwù báyìí ló sọ ṣéwù báyìí ló sọ kí ni pẹ̀lú yóná in tí àpá wọn bá ti ní kí wọ́n ṣe oníwọ́n ṣe ìmúkọ̀ọ̀rùn tó wọn mo ní ó wà ọwọ́ àfáàní báyìí ẹ̀sí báyìí ẹ̀mẹ́sì remote control wa fún ẹ̀sìn tó ṣe kó wà lọ́nà àwọn ní nǹkan káàkiri alákèsí ẹ̀ ìtọ́pẹ̀lẹ̀ ṣíríkì هو أن تجعل لله ندا هو نكلين هو

kìrùbíyà ọlọ́run wà lára fún ilé ìfà mùsùlùmí lónìí kìrùbíyà ọlọ́run mùsùlùmí ọ̀pá àmá ìtẹ́ ń bẹ lọ́rùn aládìbá káyékẹ́ ẹnu àtàwáyà yìí àti bí ẹnu àtàwáyà yìí lámọ́sánsẹ̀ kìrùbíyà ni ọgbọ̀rọ̀ mùsùlùmí tàbá dáàbọ̀ ọgbọ̀ mùsùlùmí tàbá tó wá sí ọgọ́rùn-ún àwọn tánmọ̀ tánpẹ̀ nínú bíyà tí wọ́n máa dáadáa tó dàmà bóyá láti wà láti àdìní àátẹ́lẹ́ náà ni wọlé ọlá wọlé ọlá irú lé wọn rùgbùbíyà tó yé ìbìlìs ọ̀gbọ́sẹ́ rùgbùbíyà ó yé ìbìlìs kò sì sọ ìbìlìs kò sì sọ ìbìlìs kò sì sọ so àbàràtàlẹ̀ rùgbùbíyà ó ní kíyàn mú kíyàn kẹ́ kí mú kárí ẹ̀ nìkan ó wá mú nǹkan míì kóbi gbọ́gbọ́ ọlọ́run ó mú nǹkan kan kóbi gbọ́gbọ́ ọlọ́run nǹkan ilé jẹ́ èèyàn ó sì mọ́ jẹ́ èèyàn ó lè jẹ́ ǹtọ́ fojú rí ó lè jẹ́ ǹtọ́ fojú rí kọ́dà ó lè jẹ́ mi rẹ̀ ó lè jí ọkàn rẹ̀ gangan ọwá fi nǹkan ẹyẹ ọfi dọ́gba ọlọ́run fi rùmùbì yáàdì níbi àwọn nǹkan tọ́lọ̀ máa ń ṣe rùbí yàrù àwọn tẹ́ tọ́lọ̀ máa ń ṣe ọwá nìkan yẹn lè ṣe ọwá nìkan yẹn lè ṣe wá olùhìyà dìde àbí a fi nǹkan yẹn dọ́gba ọlọ́run síbi olùhìyà rẹ̀ kí lẹ́pẹ̀ ní olùhìyà àwọn nǹkan bẹ́ẹ̀ ká mọ̀ sí fọ́nà nìkan tuntun àwọn ni a lè ṣe fún kàyí náà a lè ṣe fún lágbàjá náà sáà fẹ́ mi pàmì lọ àwọn àtùmá èyí wà sí fàbí àbíkábí dọ́gba ọlọ́run níbi àwọn orúkọ rẹ̀ àtàwọn ọ̀rọ̀ yẹn ẹ̀bọ̀nù ẹbọ nù oníkọ́ mú kankan mẹ́ta tọ́lọ́ bá dá ó lè jẹ́yàn ó lè má jẹ́yàn kọ́ wá fi kẹ́sìrì ọlọ́run níbi àwọn tọ́lọ́ máa ń ṣe irú àwọn ọlọ́run máa ń ṣe ẹ́ kí lọ́wọ́ máa ń ṣe ìwọ́ tó sùn ẹ́ kí lọ́wọ́ máa ń ṣe ìwọ́ mi èyí mi dẹ̀rù kí lọ́wọ́ máa ń ṣe ìwọ́n tó lọ́wọ́ máa ń ṣe tọ́lọ́ sùn tẹ̀lé wọn tó ń bá ti ń ọya tẹ́rẹ ọ̀kan ọ̀sọ́lọ̀ máa ń ṣe ọdí wò rí tí lọ́nà láti yà iná ọ̀sọ́ wọn sùn sọ ọ̀kan ọ̀kan ọ̀sọ́lọ̀ máa ń ṣe pẹ̀lẹ́ ẹ́ ṣe ọgbà tíra wá dìbì tọ́ kan ọya ẹ́ kò ní ìdí má sọ létí <laughs> kọ́sá ikọ́ bóyá ìfọn díra kan ẹ́ ń sọ̀rọ̀ ya sọ́sí ìjá àtọ̀sílétí pàtàkìlétí ń gọ́ ọ̀tọ́ sọmọ́ ẹ̀rọ bí ó sọ ọmọ ẹ́ ẹ̀ẹ́ ọlọ́ọ̀bá nínú ń láti gbogbo wọ́n pẹ́yẹ fẹ́ jáyọ bá ìdẹ̀dẹ̀ close monday ẹ̀hẹ́n orílẹ̀-èdè àgbà bọ́rọ̀ ọmọ fún ìyẹ̀ mímọ̀ kí ló tó máa ń ṣe ẹ̀hẹ́n ìdà fún ọmọdé lẹ́gẹ̀ẹ́ sáàkàwà yìí mú wá dáadáa ilé ìyẹ́ máa rọ́ jù tàbí tó ní mọ́rọ̀ ṣe kó náà tún ní àbí wọ́n kọ́ Gáwàá ti sọ yìí ọ̀rọ̀ ẹ̀mẹ́rin ẹ̀rọ gba àdíjì wá nígbẹ́ ìrìnàṣọ́ náà wọ́n kọ́ mọ́ pẹ̀lú wa wọ́n ní agbọ́nà wọn ti ni pé ìmọ̀ fún ìyàn ní ìmọ̀ ẹwà òkúta yẹn wà lọ́lọ́ lónìí ẹni tó fẹ́ ní ìmọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà tó fẹ́ ní ìmọ̀ nísìnyí àwọn ọmọ kéwù tó fẹ́ ní ìmọ̀ tí wọ́n wà lọ́lọ́ sọ́lọ́ wọn ti tọmọ rẹ̀ ọ̀dọ̀ àwúrẹ̀ àbí àwọn ọ̀rẹ́ kéwù

ṣírìkù tí a fi ìtàkẹ́kẹ́ jẹ́ àmàrùn bàtà àtún lọ lé kéhù kékeré kí lámọ́ jẹ́ káàkiri ẹ́ wọ́n ni káàmọ́ wá gúúsọ káàkiri wá a máa sa a máa papán rí àwọn àfá kò sí tó fà á jẹ máa wọ́n gbógun ti wọ́n gbógun ti ṣírìkù ẹjá tó lọ́dọ̀ ọ́dà bá ṣe gbógun ti ṣírìkù àwọn òpópẹ̀ lórí

wọ́n lábára náà ti kéré ìmọ̀ abáwọn kankan láti lọ́wọ́ ní kọ̀rọ̀kọ́rọ̀ mẹ́wọ́ yìí dábà dúgbò máa dìgbẹ́ ní àwọn ọmọ ẹlẹ́wọ́n máa sọmọ́sí ẹlú gọmọ rí tí wọ́n bí oró tí wọ́n gbogbo tí wọ́n wọ́n afọ́ owó kí ní wọ́n ẹ̀kọ́ yìí ni àwọn náà fẹ́ gbogbo ti ṣíríkì dìbò ilẹ̀ ẹ̀yìn ìlà ẹ̀yìn àmọ́ wọn ò ní mọ̀ nípa ṣíríkì àníyàn wọn lọ́rẹ́ gbogbo ti ṣíríkì àmọ́ ọmọ ọmọ ló fẹ́ ṣe ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá olójú àpá ọ̀run tí ò ní túmọ̀ fáwọn kéwú tí ò ní nìkan ọ̀pá pọ́n rí wá kí ni ṣíṣe pọ́nrí pọ́nrí pọ́nrí pọ́nrí pọ́nrí àlìjẹ̀nú ti jọ àwọn olójú alójú ẹ̀jẹ̀ àwọn àlìjẹ̀nú ti sí òṣè pọ́nrí ọ̀ràn wọn ti rí èèyàn ti rí èèyàn ọmọ ka èèyàn àtẹ́lẹwọ́ ahọ́n èèyàn títàbà jẹun ti ń gàlù pátá pátóbe tí ó sáfẹ́ ṣe ìkùnlẹ̀ ẹgbẹ́ fún alápẹ̀rẹ̀ kan lónìí ẹni tí ń wá iṣẹ́ àbí ń wá ipò ara àwọn méjì jẹ́ wọ́n ń wá iṣẹ́ àbí wọ́n ń wá ipò èèyàn méjì

olóògbé kí lè wá lọ́dọ̀ ọzọ ẹni ọlọ́run ọlọ́dọ̀ àpá nǹkan kan náà jọ gbàdé ìjọ́jọ́ gbẹ̀dí ẹgbẹ́ sọ fún pé sí ni pé lọ wá eré ewúrẹ́ wá eré ewúrẹ́ lọ́wọ́ wá wá epo pupa wá ẹ̀kọ́ tútù kọwàwà púpọ̀ dúdú sọ́rọ̀ púpọ̀ dúdú yìí irú ẹ̀ lọ́wà kó ẹ̀kọ́ eré ewúrẹ́ ọwà tẹ́gbólélérí ọwà tó ti wà lè ríta òdíbẹ̀ tọ́wà débẹ̀ bá ń ti gínà lọ́wọ́ lórí ìtàfẹ́ náà kí láàrin ń ṣe kọ́nà gbogbo láwà ní kí láàrin ń ṣe gbogbo láwà ní á ní ń tẹ́bọ́ ní ẹni kéjì òun ìkàkánà lọ́wà bí òun amọ́dọ̀ àfà àfà ní kò lé tó bá wọn lọ wá àgbàdo ṣúgà ìrúkóró kọ́ ti wáyé kọ wá lọ sí ilé àwọn èrè kọ̀rọ̀ kó sílẹ̀ kọ wá bẹ̀rẹ̀ tó bá wọ̀ tàbá mẹ́ tí máa ń ṣe tàbá mẹ́ kí láà ní ṣe pàdé àárín ti sàrá ní ìjì sàrá ìtàsọ̀nà ẹ̀yà jábẹ̀ pé wo yàtọ̀ sí mẹ́rà méjì ayé tí a ń pè lóríta mẹ́ta tí a rí náà tún kan fún Quran àbínú hadithi pé tẹ́bá ti jẹ́ ìkàtẹ́ nípa mẹ́ta ó jẹmọ́ ayẹyẹ ayẹ kan ni tí ò ní túmọ̀ tọ́lọ̀wò ló ní túmọ̀ tọ́lọ̀wò tí kò ní túmọ̀ tọ́lọ̀wò tí ní àti kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni yá àwúrò èbè náà ordinary ayẹ ni kò dí eríta mẹ́ta lò náà kò sáfà ní kankan bọ̀ náà epo ìta máa ń jẹ ní ẹ̀kọ́ ìta ń jẹ ní eré ẹran ìta ń jẹ ní àrí bẹ́ẹ̀ náà tẹ́lẹ̀ náà kó síbẹ̀ ìta ń jẹ ní jẹ̀mọ́ àmọ́ ìsẹ́sàmà méjì kí ló méjì jẹ jẹ̀mọ́ ṣíríkù ní nítorí ẹ̀kan tọrọdọ̀ lọ ilé ìlọ́tọ̀ àwọn ọ̀nà táyẹ̀rẹ́ tí wọ́n ń ṣe ṣírí púpọ̀ lónìí púpọ̀ ẹwà ló ń tààrà àwọn alùbárà nì àwọn olùsà ní ti fẹ́ ń jẹbọ àwọn olùsà tí wọ́n ń jẹbọ ní ti àwọn alùbárà ẹ̀rì ẹlòmíì yóò ṣe yóò pa mọ́tòbá ìta ọ̀rọ̀ wa ẹ̀gbọ́n lójú àlọ́ ni irọ́ ni àwọn wà náà ìgan àtọ́kọ̀ kan tí wọ́n kó lè ọlọ́wọ́ mọ́ni pọ̀tó ẹwà ní sí à wọ́n dá ní o ẹbọ ní ìjọmọ́ o mú èyí láyé ń sára kọ́dà mo ti rẹ́ nìkan lọ jẹ́ ọkọ̀ àgbọn tí wọ́n ti pa ó lóbẹ̀ tí wọ́n tó ní wọ́n máa bá báyìí wọ́n máa bá báyìí omi àjẹ omi èkú omi àtàrà ayé ẹ̀mà àtàrà ayé àtàrà ilé Omi mọ́ ẹbọ. Ẹbọ pọ̀ ní àwùjọ ìkọ́lọ̀ sánú wa ni. Àwọn náà ní pẹ̀lú ọmọ pọ̀. Ẹ̀rẹ́ ló mí ọmọ wá ọmọ, kálẹ́kùn ìyàwó Ọlọ́ọ̀ni, àwọn náà, àwọn ọlọ́ọ̀ni, bí mo ti wọ́n kéèké kàkiri àwọn àgbà náà fún bẹ́ẹ̀ sáàmà gbé wọn kéèké àmọ́ sáàmà gbé wọn kéèké mára lọ́tọ̀ òbí mọ́ ẹbọ ní o kò tẹ́ẹ̀tẹ́ dìgbà tó bá sọ fún mùsùlùmí pé máa kọ́ ọmọ kékeré tó kọ́ tó bọ́ sí é ó ti wà ní ẹ̀sẹ̀ tẹ́tẹ́lẹ̀ àmọ́ ọtí rọ́pọ̀ mọ́ sí jọ rí ọmọ ní kọ́lé nìyí ó bá ti tó rí ọmọ báyìí kò náà ìdìmọ́nù àwọn méjì ń bẹ

gbúrú gbúrú níyọ̀ àádùn súgè kóró ọ̀gẹ̀dẹ̀ tí wàá gbé báwọn tí wàá pàmò kéèké ó ti lọ́jọ́ tó ń fi sàlá jẹ lórí pé wọ́n ma kí láká yóò fún yàmá ṣe ìdí ìtẹ́ǹpẹ̀ ní ṣíríkù nìyẹn ọlọ́run ò lọ́nà kìí òun ni kéèyàn fi ẹ̀dá ọlọ́run kéèyàn fi gbọ́gbọ́ kéèyàn fi gbọ́gbọ́ ọlọ́run níbi tọ́lọ̀ wá sí ibi ipò táwọn èèyàn gbé àwọn àfáàsí lónìí ó ipò ọlọ́run ni o wọ́n lẹ́nìkan wọ́n lẹ́nìkan ó ti lẹ́jọba rí nílùú iná ìlọ iná pè nínú tàn ó fẹ́ jọba wọ́n ń kàkiri ọ̀dà wọn àfáà wọ́n ń kàkiri ọ̀dà wọn àfáà bẹ́ẹ̀ bàbá yẹ̀ wò ó ní àfáà kò rẹ̀ àwọn ọba alẹ̀ yìí wọ́n mi náà ó ní kò sókò rẹ̀ nù àwọn ọba alẹ̀ wọ́n kà jọba ó wá dọ́dọ̀ àbáǹdásà láti àwọn gáwó jùlọ wá débẹ̀ gàrà kò rẹ̀ mẹ́ ẹ̀wọ̀n kan kí wọ́n ní yàtọ̀ ibi táwọn àwọn àbúlà fi zina nù ànábì ò tó bẹ́ẹ̀ bọ́lọ̀ ti fẹ́ràn ànábì tó kò fún pé kánábì wá ní ọlọ́run ò fún ọ ọ̀dà Muhammadu mo fún ọ ànábì ò tó bẹ́ẹ̀ àwọn èèyàn sì gbọ́kànlá àfàdébẹ̀ inú wọn adùn tàtọ́lọ̀ fẹ́ sí ọ̀rẹ́ jẹ́ píntọ̀ ẹni tí rọba lóòtọ́ ó sì rí ọba nígbà tó sọ pé ó sì pẹ́lẹ́ rí ẹ̀ tí wáyé kò sí bẹ́ẹ̀ ọlọ́run fún náà tẹ́lẹ̀ ní ẹ̀rí náà ni wọn ò rí kankan tẹ́lẹ̀ náà bọ́lọ̀ ọba fún kò lè rí wọ́n ni mú ti ọba tí fún yàn kò lọ náà kò tẹ́ tó lè fún yàn tọ́lọ̀ bá fún yàn tọ́lọ̀ tó bá ní Muhammad sọ̀rọ̀láwọ̀ wọ́lúwà nẹ́bì sọ fún wọn láàmúlìkù lìnàfì náà án wọ́n lábọ́rọ̀ jí ó yí wọn pé in tọ́lọ̀ ọbọ̀ bá tẹ fún mi in lè tẹ fúnra mi o bẹ́ẹ̀ sì ni ìrìn àtọ́lọ̀ bá fi mú mi in lè fi múra mi illa ma sha Allah tó bá wọ́n lọ́ ní ní nínú tó wù lójú wá bá mi lábúrú àlẹ́bí òtó bẹ̀ kìí sọ̀rọ̀ ẹ̀rọ lásán àìmọye àwọn nǹkan tó yẹ pé àlẹ́bí sallallahu alaihi wasallam àwọn tí wọ́n súnmọ́ ìjùlọ wà nǹkan tó ń gán wà sọ́lọ̀ wọ̀n jẹ́ fún ẹgbẹ́gbọ́n gẹ́gbẹ́ àbútọ́lẹ̀ ó wu àlẹ́bí kó di mùsùlùmí ó wu àlẹ́bí bẹ́ẹ̀ torí adú wàhálà tó bá yìí torí ànábì àti lérí ìsìlámù gbà fúnra ẹ̀ àbáyọ̀ gbọ̀rọ̀ kú báyìí fún àwọn náà owó ànábì gbogbo ọgbọ́n ànábì dá tó bá yìí torí kẹ́lí mọ́tò ṣàhádà àbáyọ̀ wà mú kò fi wá kú nílé ìṣèlú ọkàn ànábì wà bàjẹ́ ọlọ́run ànábì yóò yọ ọ ọbẹ̀ gbàgbé yóò yọ ọ wà innaka la tahdi man ahbabta inna kò yìí fún ọ léyìn pé àwọn bá ti wọ ní wọn fọnàmà òwú mi ọyá òwú mi ìmì ní fọnàmà yẹn ẹ̀dùn wà ní Muhammad sallallahu alaihi wa sallam òun kò lè kọ́ dí ìnira fún ọ̀bára rẹ̀ kò lè kọ́ dí pé abúkú fẹ́tẹ̀lẹ̀ sí yá ọyá bí ìlọ́wọ́ mi àlejò tó bẹ́ẹ̀ bá a ti máa ń bí ọlọ́run ọlọ́run ìgbé aburú bẹ́ẹ̀ náà nàbí ní ọbẹ̀ ó lè gba tiẹ̀ ó sì lè gba tàbí náà ẹ̀rú lẹ́ méjì lọ́dọ̀ rẹ̀ ẹjọ́ lẹ́tọ̀ọ́kẹ́ bí nǹkan lọ́dọ̀ rẹ̀ ó lè má gba tiẹ̀ nígbà míì ó ti ní kí nìyí ó bàtà lábí nígbà míì. Ànábì sallallahu alaihi wa sallam ní ogun ó sòrí wọ́n yẹ kùmọ́ wọ́n lẹ́kùn parí rẹ̀ bá ní pálípálí nípàkọ́ báyìí nípàkọ́ rẹ̀ bọ́ tó bá ẹgbó lè pa burú fún ìyẹn ni abúrúbá ti tẹ́ kò ní sọmọ rẹ̀ anẹ́bìkọmọ rẹ̀ kú tí sọkún tó wù ní ẹ̀wà àfáà ẹlọ́kọ̀ọ́ ìbọn ìbọn àwọn ọmọ rẹ̀ ò ní kú àfáà àwọn fi ọ́nà balẹ̀ fọmọ rẹ̀ ò ní kú àfáà gan tó ní òkú wọn lọ́mọ tiẹ̀ ò ní kú àlẹ́ ọmọ owó ìkú lọ́wọ́ àbó máa fi ìrọ́kà balẹ̀ pé kò ní kú inú àpẹta àwọn ẹ̀sùn wálẹ̀ tó wúlẹ̀ tẹ̀kọ́ tó wúlẹ̀ tẹ̀kọ́ ọlọ́mọba ní rọ́jù ọlọ́mọ ní rọ́jù ta ní rọ́jù ní ìgbà lọ́rọ̀jù wá lẹ́sìn àwọn àfáà ní àyàfà wọ́n ara tó pẹ́fẹ́ ti mọ̀lú dì òjò wá ma àwọn afákàtí ń bẹ́ ti wọn àfáà mọ́jẹ́kójú rọ̀ ẹ lọ pé iṣẹ́ tí àtìkóṣẹ́ tí wọ́n lọ omi táwọn bákẹ́tì tí wọ́n lọ kọ́ ìgbọ́lẹ̀ ti kọ́ọ̀sì rẹ̀ pé kójú máa rọ̀ ọwọ́ tí ẹ̀ ló wà subhanallah subhanallah ẹ̀kọ́ ọlọ́run lágbẹ́fẹ́ dá yìí kójú rọ̀ kó máa rọ̀ ìkápátá ló wà kápọ̀ ọlọ́run ni olówó abọ́ títì tí máa lọ máa bọ̀ tí wọ́n ìdán ló lò bọ́nà ọ̀bá rọ̀ jòun bójú ọ̀bá rọ̀ kò fẹ́rọ̀ tẹ́lẹ̀ ní tó bá ipójú ìyáwà fẹ́rọ̀ olùdẹ́mọ̀ yìí ni ẹ̀ẹ̀mọ́ náà pẹ̀lú ìdẹ́bà ẹ̀ẹ̀mọ́ náà pẹ̀lú ìdẹ́bà rí tẹ́ẹ̀rí ìdán wọ́n kúrú náà lójú ayé rí ìtújú náà pẹ̀lú ìdán ọ̀tọ̀ ní tí ó wà lọ́dọ̀ ẹni yẹn yóò wá ṣùgbọ́n lọ yìí ẹ máa rí nǹkan tó kẹ́kẹ́ máa rí funfun ní o yóò wá lò sùdú fún yín ẹ máa lókè nìyí ẹ máa rí pupa ìtànkù ní dánù òun náà máa ń ṣe tọ́kọ àti ìṣẹ́ tó fi hàn lọ́kùnrin tí ó wà nífẹ̀ẹ́ rẹ̀ obìnrin tó ti rí ẹni yìí tó lóun fẹ́ èèyàn fẹ́ ọ gbogbo wù ni gbogbo tí máa ń wù lára ọkùnrin kò rí lára rẹ̀ lóbi lóun lè fi ọ ọwọ́ lọ́dọ̀ mọ́lẹ́mọ́ tọ́lọ̀ òfẹ́ ìbò nẹ́lọ láàrínláàrínlá nǹkan sáà àpapà ọ̀nà àpá lẹ́tọ̀ lọ àwọn àtòkò mọ̀ yíbà wọ́n wá lò síjú òun ló fi jẹ́ pé yọ́ tí ó kọ́rẹ̀ kan tẹ̀lẹ̀ ẹ̀fẹ́ yìí tó súnmọ́ ẹ tó súnmọ́ àjò dára ẹni yẹn ó lọ bàbá yẹn ó bá jùlọ ràbà ipò lẹ́nu yẹn ta kéjì ó ẹ̀tọ́ ọ̀rọ̀ bá ní gbogbo wà ní ipò lẹ́nu yẹn ta arábìnrin yẹn wọ́n lọ sọ́dọ̀ àfá bẹ̀rẹ̀ sí jẹ́rà ní àfáwà lò sí fún bọ́kùlọ́lé àfá káwà ní jẹun ìjẹ́ náà ikú tẹ́lọ́nù táà ó fi fún àbá àbá ó fi lóyún fún àbá nílọ ní àyíká ìrẹ́lá gẹ́gẹ́ bí mo wọ́n fi mọ́ àbá ó lóyún àbá wọ́n lọ tó bí mọ́ lùfẹ́ wá wálẹ̀ wọ́n lọ́kọ̀ rẹ̀ rí àbá ní ìrẹ́jà lọ́kọ̀ mi ẹni tó ti súnmọ́ kí ń dáná fún ti súnmọ́ àfáàlẹ̀ ẹ̀dá lọ́pọ̀ mi ọmọ tó ọ̀sọ̀ sára wí sọ̀gbọ́ òun ọ̀pọ̀ ẹ̀wí kankan ó ti kú ọ̀lọ́dọ̀ ti yí ti súnjú ní nígbàgbé ní dánù bàtà wọn kékeré ẹnì kan mẹ́kọ́ ọmọ ni ọmọ aláfẹ́ fóògùn òjẹ́ òfìlẹ yóò mú tí wàá mú tí wàá mú sìgá yóò sọ sínú omi tó yí wàá báyìí náà ni yóò mú sìgá yóò sọ sínú omi ẹ̀ mọ̀ báyìí náà ni yóò wá mú akọ kan báyìí yóò ní omi ìrìnlẹ́bùn lọ́fún abọ́ ìrìnlẹ́bùn abọ́ ìrìnlẹ́lọ́lọ́ kò ní pé ń lọ pé ẹdíjú ẹ̀ ní díjú yóò sì mú yá akọ fìdá sí yóò àwọn sínú báyìí yóò tó alẹ́ fún láńkì lọ́dọ̀ ilẹ̀ báńkì yóò adá gbogbo àwọn yóò kàn mọ̀ pọ̀ ìlásánà rí yóò mọ̀ pọ̀ ìlásánà rí wá sí báyìí yóò ayé báyìí dámọ̀ yọ títí ẹ̀ẹ́ tí bá ti àti títí kọ̀wọ̀ títí kọ̀wọ̀ ní gbogbo yípa nígbà náà ẹ̀yìn náà ti kọ̀ náà mọ́ lọ́rẹ̀ <laughs> yóò máa yọ yìí ẹ̀mọ ìmájì ìtànpè ní gánmù àtìmọ́ mo fàwọn sàn sàwọn bá fi àwọn àbá tí wọ́n láwọn wọ́n láwọn ti dùn ìdánilọ́lọ́gbọ̀nyìn ẹ̀ pé dáwọ̀ wọ́n lè kúnyín kó mẹ́wọ̀ ọkùn ó lè fi dán wọ́n fi kó ẹkó mẹ́ ohun kọ́lẹ̀ lè lọ́bára ìlú mi kẹ́mà tí mo ní bí ẹ̀tì mọ́ ní mọ́tò kọjá ní mọ́tò àdúgbò yìí ìdára àfáà yìí tí wọ́n súnmọ́ lè jẹ̀nú dé ọlọ́run lẹ́yìn tí súnmọ́ ọlọ́run ọba àwọn iṣẹ́ tí bá máa ń ṣe àgbọ́dọ̀ sàfíìsì ẹ̀ sọ́dọ̀ dá mi o níjọ́ tá a bá ti sàfíìsì rẹ̀ sọ́dọ̀ dá mi àti ṣẹ̀mọ̀ pẹ̀lú rẹ̀ nù tẹ́lẹ̀ pé ṣíríkù nù ibi táwọn èyí táwọn àfá yìí tí wọ́n láwọn òláyé sàlàyé nù àwọn náà bá ti mọ̀ pé táwọn náà fi ń já àfá ní ṣíríkù nǹkan mẹ́lọ àwọn yàbá wà láì gbogbo kẹ́rin bá rọ́dá fi bí fíìmù bàbá wa ní skúù sáfùdín àwọn Zaria wọ́n á fẹ́ àpílẹ̀tì sáfùdín báyìí kó wá láwọn skúù tàbẹ́ wò tí wọ́n ń wò tí wọ́n ń wò ayé kí wọ́n ń wò báyìí nínú àwọn ilé kí ó tán fẹ́ mú tí wọ́n fẹ́ jẹ́ pé àwọn àfá bí a ń ṣe kìí tara wọn ó pọ̀ mi lẹ́yìn ojú wọn hassan mọ́ ti rán oyin sí ilékewà nù àánà wọn ilékewà náà rán oyin sí ilékewà oyin ojúmọ́ táyà ni o àwọn ènìyàn ń wọnú kọ́mpáàdì báyìí pẹ̀lú mọ́tò báyìí oyin ti tẹ̀lé wọlé oyin ẹ̀tọ́ ajẹ́ pírísà bá náà ògbójú àbá náà pé ògbójú olóògùn ní onímọ̀ gbọ́mọ́ ọmọ ajẹ́ òkú ó ní lọ́kàlì lọ àwọn nǹkan yẹn wọ́n lọ́wọ́ tẹ̀lé àlà irú àwọn eléyìí àsìkò tó súnmọ́ ó yẹ káwọn àtìmọ̀ kẹ́kẹ́ yìí ṣírìkù wọ́n oní ó wá ń kàwé gbólóhùn kan gbólóhùn bóyá ló ṣe lẹ́ka ó ṣe lẹ́ka tàbí gbàgbé rẹ̀ kò yé mi ò gbé àyàrá tẹ̀ mọ́tò ní gbólóhùn kan náà ni gbólóhùn kan náà láwọn wà ní kẹ́ni ọ̀fọ̀ ẹ̀rọ kan lẹ́kẹ́ wá awẹ́ ọ̀kan gbogbo àtàwọn àti pé wá tá àwẹ́ ọ̀kan. bàtà wí àwọn èèyàn wọn á fò wọn á lọ gbà síbi táìmù ọdún skul báyìí gbogbo wọn bá kí ní báyìí lè lọ sí táwọn pàtàkì nù tí wọ́n ti ní báyìí lè lọ pàtàkì nù. wọ́n á kọ́ wọ́n á sú ọ̀láì wọn ò lè dìbò wọn ò lè ní àwọn ẹni ìyẹ́sọ fún ọ̀nà tó kiri dè gbogbo níbi sẹ́nu ọ̀hún tẹ́wà náà ó fún mi. ọ̀tá àwọn ọmọ ọlọ́tọ́ dáadáa tọ́lọ́tọ́ dáadáa ẹ fún àwọn kíláàsì fún àwọn agbóhùn mi àtàwọn àtọ̀wí àwọn àǹfọ̀nà iṣẹ́ àfáànà lórí ẹ̀wà mi débi kí wọ́n ti kéyìn so tàbátẹ́sọ̀ ọ̀pá ṣírí a ní láti tójú bọ ìtànpé ní àwọn àfá ìbẹ̀rẹ̀ bọ́ ṣẹ́kù sí nìkẹ́ gbogbo àwọn tó wọ́n ń tẹ ẹbọ náà ìbẹ̀rẹ̀ àwọn náà lọ ẹ̀yìn egbòrò bá wọ́n láwọn àfá kọfà àwọn náà kàrí ẹni lọ́n sọ́gbìn fọ́lọ̀ fúra ara wọn kàrí parí sáàkùnrin àwa lọ sí kan ẹniyẹ ti kó ẹniyẹ ní sùkúù sí ikú yẹ gbọ́lọ́dá àwa ti bẹ ó níyà ní ó ní ọdún dúdú mẹ́ta àwọn ti yà láyé ó ní òun gba bẹ́ẹ̀ dúdú mẹ́ta yóò dákọ̀ lọ́tọ́ náà aláìláwí àfà àmẹ́sí mo sọ yìí tàbáyà tí wọ́n lè kéwọ́n láti máa pè ní ẹ̀gbẹ̀jì ẹ̀gbẹ̀jì ogun ní wọ́n wá sí ní kéwọ́n ogun mo máa ń sọ wọ́n ti mọ́gun jẹ́ lábàtà kan lè kéwọ́n jẹ́ ní ó wá bàdàgbà ó dìdì mọ̀ lù mẹ́ta láàyè wọ́n ti mọ́tò káàkiri báyìí àfáwọn ìpẹ́ra wọn so ìdá tó gbé kò tí bí ṣíríkù sẹ́kù sí ẹgbẹ́ ìyàtọ̀ ara jẹ ọ̀dọ̀ àfáàlì àwọn àfáàlì gan náà pẹ́kí ní jẹ́ síríkù ẹ̀rọ ń pè tàwí láti tó tẹ̀lé látọ̀rọ̀ àkídà látọ̀rọ̀ kọ̀ǹpútà látọ̀rọ̀ àkídà níbo kọ̀ǹpútà ẹ mọ̀ pé gan ṣíríkù gan ti ó náà ti tó bọ́ sínú kọ̀ǹpútà àwọn èèyàn ti bá ṣíríkù dé lónìí ẹgbẹ́ mọ́ recently kìíní kan àwọn ẹ̀rẹ́sẹ̀ káàkiri kìíní yẹn rí onífẹ́ ìṣẹ́ tó nẹ́sẹ̀ lè bọ̀dí lẹ́lábàrà kò kìíní ẹ̀sẹ̀ káàkiri tú whatsapp ni ẹni wa call tó àti kó báyìí ẹ̀rì ìyá ni obìnrin ni fẹ́mi kan ló sẹ́ni ó ní ó rí òun ti pè báyìí rí ó pè òun rí ó ló pè òun ni òun sì ń gbọ́n àkáàlù òun ṣe ó lóòótọ́ ni ó ìtumọ̀ fẹ́ bàrẹ̀ pé ìwọ tó sọ pé àkídà àkídà ọ̀rọ̀ kídà rẹ̀ láti kọ̀kọ̀mpútà ẹwọ́n sọ̀rọ̀ síríkù láti kọ̀kọ̀mpútà láti kọ̀kọ̀mpútà tí wọ́n fi síríkù lè ṣẹ́fẹ́ ẹgbẹ́ wọlé yọ náà fáyé dínà àwọn ọmọ tó pèsè kù dìdínà kọ́lá yẹn ni ẹgbẹ́ tí mo ń tún ọ̀rọ̀ tí máa ń sọ lẹ́nu ọ̀rọ̀ síríkù ni ó tó kọ́kọ́ òfé ṣòfé síríkù lòún sọnu kí láti kọ̀kọ̀mpútà ẹwọ́n sọ̀rọ̀ síríkù síríkù lẹ́ ti wọ́nu kọ̀mpútà tó láyìí àbí kí lẹ́ fóònù tí wọ́n ti ń pèèyàn tí wọ́n ń pọ̀pọ̀ fẹ́kọ̀ fún àfihàn èyí náà rí wọ́n ti fi ẹnìkan rí àlíbà kọ̀ǹfàmẹ̀ àlíbà náà ń gbọ́ báyìí náà ìpínlẹ̀ ìbú ni ó òun wọ́n ti bá wọ́n padà wá àlíbà ẹgbẹ́ wá òun wọ́n bá fọ̀ọ̀ ìpínlẹ̀ ìbú ni ó ó wá pa fóònù rẹ̀ ẹ̀wọ́n náà pé ẹ̀sọ́ ọ̀rọ̀ sí ikú láti kọ̀ǹpútà kò sí ní mo ti wọ́n ní sí àwọn ọmọ yahoo èbó òun wà níbẹ̀ ọ̀nì ibi kọ àbí kọ̀pútà pàdé sí lélẹ́ yìí a pẹ̀lú ọ̀rọ̀ wọ́n ti bá sọ ó ti tẹ́lẹ̀ sí yóò ti pè wọ́n wọ́n ti pọ̀ pọ̀sẹ́bò sọtàwẹ́sọ̀ pé alẹ́sọ̀rọ̀ sí lónìí ẹgbà gbé pé ìyìn àwọn ọ̀sán ẹlẹ́bọ ọ̀nà wọn àfáà ló tẹ́kù sí mo ti lọ ń jọ́ sàn bẹ̀ òun rí èyí ń bọ̀ wá mọ́sálásí ni ẹnìkan wá ti tààrà mùsùlùmí ni èyí ń bọ̀ lọ́kàn kan mo ti wá tó ẹni yẹn tó ní jọ́sàn yẹn ẹ̀kú tàbí ẹni ni pẹ́ẹ́n báyà lọ́kọ̀ pẹ́tọ̀ lọ fún ẹni wá dúró ìgbà ẹni ìsàlẹ̀ lẹ́ẹ̀fọ́n ara wọn alùbára ní ẹmọ kíyèsí wọn ẹ̀yìn kan ara kọ́nà wọn ń jà síjọ ní ìsàlẹ̀ bá wà láì àmọ́ tí wọ́n máa ń jà sí ibẹ̀ nípa níbi ọ̀rọ̀ dókítà mẹ́wọ̀n àwọn agbára máa ń jà sí ẹ̀yìn kí náà agbára pé wọ́n máa ń gbólé tàbẹ́ta àbí tàbẹ́rì ẹ̀ kí èsì wọn àbí ẹ̀bọ́ ti àbá ti ti ní àwọn olókùnfà ń jẹun ẹbọ ní ìsìn agbára ẹni ẹwà lọ fún èyí tí wọ́n lọ́kọ̀ọ́ yẹ fún bí sí ń lọ báyìí bàtí ti dọ́dọ̀ rẹ̀ tí ó fi kó lọ́dọ̀ rẹ̀ fún bí ẹ̀sùn wọn tán wọ́n ti láyìí tí wọ́n ó kí ní ẹ̀ lọ àwọn agbára ń dáńkálé àwọn tó lò sàbá rẹ̀ lórí sílẹ̀ àwọn lò sàbá yìí tó sáà fẹ́ ṣírí àti ká lọ gbọ́tùmọ̀ yìí dáadáa tí yóò bá gbọ́tùmọ̀ rẹ̀ yé ẹni tó lóun fẹ́ tako ṣírí òun fẹ́ pèpè fún omi ṣírí òun ló máa tẹ́ kò sí ní fúra tó gbogbo mọ̀túnmọ̀ rẹ̀ òun ni kẹ́ fi ẹ̀dá nílẹ̀ dá ọlọ́run kẹ́ fi dọ́gba ọlọ́run fèrò obè yabi ẹ́ níbi àwọn ń ṣe àbí nǹkan tí a máa ń ti mọ́mọ́ àbáwọn orúkọ ọlọ́run àbáwọn fúnlẹ́sàpẹ́ ní ṣéfù yẹn bí tá a ti wá lọ nǹkan kejì tá a fà wá Muhammad abuhab ibi na abuhab ní ká mọ́mọ́ òkè anna Allaha la an kí ọlọ́run ọba kò ní yọnu sí ká wá pẹ̀lú ẹ̀ fẹ́ ní áhàdù káwà ìdá kan káàkiri pẹ̀lú rẹ̀ níbi gíní níbi ìjọ kẹrin kò ní yọnú sí ó ní kọ́dà láàmẹ́lẹ̀ mọ̀kànrọ̀bùn kọ́dà bó mọ̀láíkà nínú èyí tó súnmọ́ wọn nínú wọn ọlọ́run yọmọ lèyàn lọ múlẹ̀ lèyàn gbé sọ́lọ́ ọba fún ọlọ́run ní kò ní lórí ẹ̀yọ́ lọ́sẹ̀bọ̀ ṣe jẹ́ kájí lẹ̀ṣẹ̀ bọ̀ kájí gbìyànjú tè balabúlé àwọn ẹ̀yà wa láì àwọn ìlànà máa ń ṣe jù àwọn obìnrin àwọn ni wọ́n kó sẹ́bọ̀ jù ní jù mo à ń sọ̀rọ̀ kan láti ìráyì náà ni o tó fẹ́ ti ìjà pẹ̀lú àwọn sálábùwà yìí àwọn òsì ní dákẹ́ tó bá àwọn ọjọ́ àwọn àbúrò wa bẹ́nu wọn tẹ́wàá bá ti wọn jẹ́ omi ò délé ọkọ̀ ìwọ̀ ọmọ sí bọ̀dù gbogbo mo fẹ́ para sí ọ̀rọ̀ yẹn lónìí nǹkan tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí bọ́já làákà ìyàwó èèyàn wa lè sí ní nǹkan bí láti ẹ̀ báyìí àwọn kan bẹ ní wọ́n ti mọ̀lúdì báyìí wọ́n máa ń ṣe àzàrátù nínú sùúrù òkè súnà lẹ́yìn báyìí wọ́n ti àwọn àdúrà kan láti ẹ̀ ó tó bí seven days tán ti ṣe. ìgbà tó wá kú lọ́wọ́ parí àdúrà wọn àfọ àyẹ̀wò àbọ̀kú gbogbo wọn àwọ̀tẹ́lẹ̀ wọn kan kó wá. ìgbàgbọ́ ayọ̀ náà nìyẹn ó lè má ní mo fẹ́ fi mo fẹ́ fi àwọn tí wọ́n ń sọ̀rọ̀ nígbà yẹn tí ò yé pé ó lè yé wọn létí. ó ní ká lọ kó àwọ̀tẹ́lẹ̀ wọn pátá kọ́ńtẹ́ẹ̀tì ẹgbẹ́jà òyìnbá ń lọ ó ní ká lọ kó wá àwọn obìnrin àwọn tó bá lọ́kọ̀ ojú ọ̀nà pé ojú ara lè tún òdìdì ní tí ayé àti kàgbó tẹ́lẹ̀ sí ìkìyàgbó ni ẹrù rẹ̀ nígbà tí wọ́n túnbọ̀ wọ́n tẹ́rù rẹ̀ sẹ́yìn wádìí mọ́ tó yẹ lóbi lóbi fún aláàánú ń ṣe mí omi ò báyé rẹ̀ jẹ́ tójú òjò mẹ́rin sí sáǹkẹ́ fún ìtẹ́lẹ̀ nígbọ́ bẹ́ẹ̀ bá ti gbọ́ sí bẹ́ẹ̀ bá gbọ́ sí láti nẹ́kọ́ ẹ pọ̀ látẹlòmí ẹlòmí ti bá sáyára ẹ̀yẹ́ tí ó mà kò sí bí wọ́n ti lo nǹkan rẹ láyé yóò àfẹ́sì rẹ ẹgbẹ́gbà tí wọ́n sun tó sun lójú yí tó sun lójú yí tẹ́rù rẹ̀ ẹkọ́ wọlé abẹ́ ti fọ́kọ̀ mú abẹ́ gbàdánù ẹ̀yìn bàbá ti tẹ́rù rẹ̀ apalóńgbà náà ó ti tọ́tù bàbá yìí mo wá fẹ́ fi kọ̀mpí àti tẹ̀ lónìí ṣe pé nǹkan ara obìnrin sí nǹkan ọ̀tẹ́lẹ̀ obìnrin sí ó ti di góòlù 80,000 naira náà tapátá kan

kí ní ọ̀rẹ́ta ọ̀fẹ́ lòun gbà lọ́wọ́ yìí mo wá sọ kíní kan mo fi pàkíyèsí àwọn èèyàn pé ẹni yìí ẹ wò ó tẹ́ lọ́sọ́ ń bẹ́ẹ̀ ti pé òun títà lòun ṣe àwọn gbà títà tó ń ṣe owó tó ń fáwọn owó okò tó ń jẹun ó kọ́ síbi orin kó kọ́ ní òun ti resign ẹ wá wípé tó resign ṣe kíní ṣe now láti sí báyìí tí mo ti mọ̀ yóò wá sọ jẹnẹrétọ̀ látàlẹ́ tí ó wá mọ́ lọ di àárọ̀ ọjọ́ kejì ìwọ́n ti ṣẹ́ bí ọjọ́ tó bẹ́ẹ̀

kò sí tẹ́kì sọ láì ní tìráì àwọn ń sọ fún yí ẹni àti kèétàtà àbí àwọn agbọmọdé ń lọ́wọ́ ọkú ó ibi tí pátáwá ibi tí àwọ̀tẹ́lẹ̀ obìnrin wá lè dé lónìí ní ìròyìn ní ìgbẹ̀rẹ̀ àbí ìjà àrùn kẹ́ ẹni

ó lọ mú bọ́kátá níbi ọmọ nǹkan pé èyí tó ń rí kọ̀ǹbá mú nìgbìrì tán sá yóò ta ní eighty thousand naira nílọrin lẹ́kọ̀ọ́ èlò three hundred thousand naira pátákan bọ̀tí lẹ́yìn sí fèrè tí àyín ẹkó lọ pátá yín ẹkó lọ nǹkan ti ṣe yín ṣe ẹ̀fà ń sáàdá ní ẹwà kó lọ tìkẹ́tìkẹ́tìkẹ́ àwọn lẹ́yìn náà wá sí ní ti ó jò náà ni èyí tó wá sí náà wọ́n ó jò náà ni ok láti ìròyìn kan tó ìlànà wọ́n pa àwọn àwọn ìyàwó àwọn mẹ́jọ wọ́n wá bá bèrè sí àwọn obìnrin 200 nípa lára àwọn ìyàwó ìyàwó more 200 àwọn tẹ́lẹ̀ obìnrin more 200 tí wọ́n tó gbà ní ọ̀rọ̀ ṣíríkì

yóò máa jẹ̀dí ìrà wọ́n máa jẹ́ ìrìnjọ tó lé dúpẹ́ ìdí ìrà wọ́n máa jẹ́ tó kó ti kó ní mọ́ tí ẹ̀ ẹ̀ nífura ẹ̀ nífura wọ́n sì ní ẹmọ́ tara kìníkan mú kìníkan ìmòwé parara rí arí abẹ́rún wà lẹ́kẹ́ ọlá mọ́tà fún alágbọ́yé ẹ̀ṣẹ̀rẹ́ o wọ́n bá ìhàrí ẹbọ kò yẹ ká fi ọ̀rọ̀ lẹ̀ lórí ẹ̀ táwọn sọ kò sí bá ti sọ̀rọ̀ ẹbọ lágbòdà wáyé àgbàláwọn abárawọ̀ lọ́wọ́ àgbàláwọn abárawọ̀ lọ́wọ́ ibẹ̀lẹ̀ bọ́sẹ̀kù sínú ni àmájú àkàtí àwọn àbáwá jọ tí wọ́n ṣe ń wò sí dáadáa ló fà tákùn sí dáadáa ni kò bá bíṣẹ́kù lọ́rọ̀ wọn wọ́n ní ọlọ́run bá paná adẹ́bọ̀rẹ́ bá gbé súnà níbi ga bá rẹ̀ bídí àti tánilẹ̀ wọ́n ní kọ́nà paná àdẹ́bọ̀ rẹ̀ ní àdẹ́bọ̀ kẹ́mọ́ gbogbo kọ̀rọ̀kọ́rọ̀ lọ́jẹ́ náà ni àwọn kan gbogbo àyínà gbà náà ẹ̀yìn kan mọ́ báyìí a ga àdúgbẹ́dọ̀ ọlọ́run tó júmọ́ sí náà nàbà lókè sí èyí tó wà bí wọ́n ní kó rẹ̀ lẹ̀ wọ́n kó rẹ̀ bídí mistake gan ó yẹ kí wọ́n ní kó pa bíbí àdìtá náà rẹ̀ àwọn aníkó rẹ̀ lẹ̀ bá a di bíbí àyẹ̀ ló wá sẹ́kù bíbí àdèrè kí náà bá pè bàbí ó ṣe àdìkófò bíbí àló wá di ti bí kúfúrú àgẹ́rẹ́ àdẹ́bọ òun ló fi jẹ́ pé ibi jẹ́ máa bá ṣíríkù lónìí àti kúfúrú ọ̀dọ̀ àwọn àpá ló sẹ́kù sí àwọn míì sì mọ́nú wọn ẹnìkan wọn sọ dáadáa ìmọ̀ ń sọ̀rọ̀ yẹn àìdáadáa kọ́lọ̀ tó sọ láti two weeks ẹnìkan wá pẹ́pẹ́ tí ló dàbí ṣe ó ní àà èyí tà ń ṣe yóò bá ti ṣe náà wà lábẹ́ sọ́rọ̀ èyí ò lè ṣe kí a ti kú bẹ́ẹ̀ tó ti bọ́lọ̀ dada ẹni yẹn máa ń sọ dada ẹnìkan wá pẹ́pẹ́ pé àtúndì alẹ́ kẹ̀yẹ máa ń sọ dodo kò nítorí no way

títí kí n pàdé mi mọ́nulé ó wá tó bá ń tán wá wíyé ó tàjẹ́ sí wá jòkó lè báyìí pàtó jòkó lè ó wá pẹ́ díẹ̀ ó wá yọ pàtó yọ ó wá túbẹ̀ yẹn ó wá ikú pépà sí ó wá fáwọn tàwọn fòwọ́n bẹ́ẹ̀ àgán ó wá níwọ̀n títí ohun tó bá jẹ́ pépà tó bá ti kó pọ̀ tó tó bá tàbí lè wọnú pọ́ọ̀tì yẹn iye tó bá jẹ́ iye dèdè owó tó bá fi dé àìlè ó wá fẹ́ ẹ̀ta ó ní àmá àfáà ìmọ̀yẹ̀ kan ọ̀hún ẹ̀wọ́ ọ̀sẹ́kú o aláìkú fọ́lọ̀ wúra ó lè wọ́ ọ̀sẹ́kú ẹ̀wọ́ ọ̀sẹ́kú ó ní gbogbo ayé òun sábà ké o ó ti tó ti ìyàwó olójú wa wọn ah, ń sọ yìí wọ́n ti gbé mọ́tò kan wá ń ta jòkó sí ẹnìkan lóun fẹ́ rà olóòrùn nìjọra mọ́tò wọn kò sọ wà ní olóòrùn nìjọra mọ́tò wọn olóòrùn bọ́ wọ́n ní ìtẹ́sí mọ́ ń jòkó sí ìṣùwọ̀n mẹ́jáde lọ ó sì tilẹ̀kùn sí jáde olóòrùn ó lè lọ bẹ́ta ìmíràn ní báyìí gbogbo ó ó lè rọ ọ̀tẹ́kú bẹ́ẹ̀ èyí ò lè rẹ́ni ìrìn láti dẹ́nà wọ̀ láíláí wọ́n ní kó sọ ọ́nà náà ilẹ̀ bá dá lè àti wá gbọ́ sí ìbá dá àpàdé wà tọrọ kí ló dé ẹni tọ́lọ̀ ń ti fẹ́ràn ìyẹn ju ànábì ànábì máa ń lọ gbóúnjẹ àwìn kéde kù ànábì máa ń lọ gbóúnjẹ àwìn ọ̀pọ̀lọpọ̀ lẹ́bí sí pàdébìnrin méjì ó jẹ́ àrísí lọ jẹ́ lé ọ̀pẹ̀lú ẹ̀rọ míì ìdíwà lè ṣe bẹ́ẹ̀ asọ́dáwẹ̀ kéèsè bú kéèsè bú àmọ́ ẹ̀yin ò fẹ́ bẹ́ẹ̀ ìgbádùn kú ẹgbà kú ẹ̀yin ò fẹ́ nira kankan kò ṣe ṣe àwọn tí ó sì wà jẹ́ lẹ́yìn àwọn tán rí nira ni o so àṣíríkì ẹmẹ́jà tán rárá jẹ́ o kò sí tó tẹ́kù sí kankan kò sí tó tẹ́kù sí ọ̀dọ̀ àwọn àfáà ló kú tẹ́kù sí o pẹ̀lú tẹ́kù o abiyọ́lọ́ wà lè pẹ̀lá mọ́tàbá tánú àwà tánú àwọn náà lọ́wọ́ alájẹ́kan lọ́wọ́ sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa bihamdika la ilaha illa anta assalamu alaykum wa rahmatullahi wa barakatuh ọlọ́wọ́ bá ní wọ́n fún yẹn ní nǹkan but ìdán ńlásọ́lẹ̀ kan ẹlòmí ò bẹ́ẹ̀ lọ́mọ náà àwọn àjẹ́ lọ́kọ̀ gbé gbogbo lọ́wọ́ ni tó gbé ọ̀nà tó gba lágbára so ọlọ́run fẹ́ fún ni but àìní sùúrù sẹ́wẹ̀sì òun lọ fi wá ló fi lọ gbá sí ẹ̀kọ́ gbà tó ń gbé lọ́mọ so n tà sọ nìyẹn idán bí idán náà ni àníbi sọ̀rọ̀ lọ́wọ́ sọ́nà ó sì lórí àdáyé hakùnrin àtẹ́hẹ̀rù idán orin ìyẹn pé nǹkan tí máa ń tẹ̀lé ni kébé àkídàtà àlùfẹ́ ọ̀tọ̀ àjẹmà ọlọ́run sọ́nà àlùfẹ́ number three after okay جزاكم الله خير كما يصف ثم يكون صبروا في أدوبة إليك pé ó lo àsìkì yẹn ẹni kó lè lásìkì yẹn lásìkì kò sí idán wà tí wọ́n táwọn pè ní idán oní àwọn sàlàyé fún alẹ́ kan so kí wọ́n pè ká lójú sí kan pè ní funfun fún yàn so àjẹ́ wọ́n lè fi jẹ́ yẹn dàbúrú fún yàn wọ́n lè fi òun láyé rẹ̀ lórí yóò mọ̀ ń pàtí ara yàn tí wọ́n pàtí yóò fi ló ó lè àtẹ́kì ẹni yẹn kó kó àwọn àìsàn míì bá omi ó lè jẹ́ pé yóò kú òun lè pé nǹkan kan kò tí ẹni tí wọ́n gbà nǹkan ara rẹ̀ fún olùkan ẹ̀ tí ò ní àfẹ́kẹ̀ ni ẹ pẹ̀lú àdìjẹ̀nú àdìjẹ̀nú àdìjẹ̀nú ni ọ̀rọ̀ lè pé àdìjẹ̀nú kò fẹ́ ni ẹlá àdìjẹ̀nú wa kàn tó olùgbé ayé rẹ̀ tí wọ́n kàn lórí ayé rẹ̀ ó lè dábí ìdáyọ̀ kó fi dàrú sùn látara pé ó ti wà ní kọ́rọ̀ náà but lóòótọ́ kádàrá ti wà tó ti bẹ́ẹ̀ náà alùgbọ́ àgbọ̀ tòkó ẹsẹ̀ ìyàwó ẹ̀ ń pè látòtà wà ní ìgbà yẹn gbọ́ afẹ́ríkì àbò one àwọn obìnrin wa tó máa ń sá àwọn ẹyẹ tẹ àwọn kan tó mọ́ sára kọ́ máa ń sá sí tàmá so ara àgbàgbọ́ wọn pa sírù nù agbà pé sírù wà kò sí lé tẹ́lẹ̀ torí ọ̀dọ́ náà so ti bẹ́ẹ̀ náà àwọn náà ní gbé nǹkan wá síbi táwọn èèyàn tí wọ́n fẹ́ ṣe sírù ojú so àwọn ọmọ ọlọ àtìbá kọ́ máa kíkù ẹ̀ bákan náà wọ́n ní kọ́ àwọn ti ń dáyà lọ́nà àti ó tó ó tó bẹ́ẹ̀ so àwọn ọmọ wa tọ́jú obìnrin àwọn ìyàwó wa ká mọ́ jáde wọn jáde àwọn ọmọ obìnrin káwọn bá ti mọ̀ ọ̀rán wọn sẹ́ bíjẹ́dá mọ̀ ọ̀rán wọn bíjẹ́dá mọ̀ ọ̀rán wọn lọ so ẹni tí bẹ́ẹ̀ tó bá ẹgbẹ́ bá rìn kọ́dà ní skul mẹ́tọ́ ní gbọ́dọ̀ wà ní ẹ̀tọ́ làwọn bá wọn ọ̀gá wọn torí pé ẹni tí lọ jáyọ̀ tí lọ káyọ̀ mọ́lé tí ń gbà nǹkan lára yàn tí wọ́n ń ta ẹwẹ́ fún òun pọ̀ kẹ́tẹ́ wọ́n lè wọ́n lè wà tó wọ́n ti wọ́n bá ti mú yàn dáyà lọ́nà tí wọ́n lọ́ tí wọ́n rẹ́pù ẹ̀ náà ìtàkùn lára ẹ̀rọ pọ̀ rẹ̀ wá tẹ̀kún ra bọ̀bọ̀ ọlọ́pìsẹ́ ní dìkan ní bọ̀bọ̀ náà ni so kò dẹ̀ sí ẹni tí wọ́n lò ń kan bá wọn tí ò ní àfẹ́nkàlá rẹ̀ so síṣirò wà àmọ́ lè tẹ̀lẹ̀ ilá gẹ́gẹ́lá àpẹẹrẹ ọlọ́pẹ̀lú ọlọ́wọ́ bá náà ni wallahu ta'ala aláṣọ ọlọ́wọ́ bẹ̀rẹ̀ Thank you. wọ́n ní àdúrásìláyé fún mọ̀lẹ́bí ìyá àti bàbá tẹ́kọ́ àmẹ́jì ń gbónú àwọn náà ara wọn ìyá wá kọ́ olóhùn dánamọ́ fún olé dánamọ́ ó sọ́rọ̀ ẹ̀kọ́ wọn bọ́bá yẹ kó dáná wà ní dáná ó jẹ́ sí bẹ́lẹ̀ yóò àdúkà àwọn ọlọ́wọ́ àbá bàbá náà ni pé ẹlọ́bá yà yín wọ́n ti àwọn káàkiri kí gbogbo obìnrin báyìí kú ọlọ́run tó bá jẹ́ pé nǹkan fọ́mọ̀ ẹ̀ ti kankan fún ọ lóòrùn ló ti nǹkan fún ọ̀tọ́ àkọjá ìntọ́ lè tẹ̀lé ìsìlámù fún láyé rẹ̀ a ní ọkọ rẹ̀ ò ti kankan fún ọwọ́ àtọ́rẹ́ sáfẹ́ kankan wá ti fún ọ tí wọ́n fún yá the next pé ọ̀nà tí mo lè ṣe mo lè fi gbẹ̀sán rẹ̀ àbí kìí jẹ́ ló fún rẹ̀ ìsìlámù fún láyé rẹ̀ ìsìlámù fóbìn ní àǹfààní kankan kó fi tọ́kọ́ bá ti àjá fún wá fi ẹ̀hónú hàn pé ẹ̀tọ́ ọkọ bẹ̀rẹ̀ sí ní fún kò fóbìnrin ọkùnrin ló kún náà ọ̀gọ́má yẹn ọkùnrin ló gbọ́ ọ̀dọ́ lókùnlò tó tó báyẹ̀ kó ti dáná fún ọba pínlẹ̀ kàwọ́ pínlẹ̀ èsì dáná fún ọmọ àìdáná fún máa ní ọkọ̀ ọ̀tẹ̀ látẹ̀rẹ̀ mọ́nu ọtí máa gẹ́lẹ́sẹ̀ kàkà tó ti délé wá ti sú ní ọ̀pá fáwọn ọmọ obìnrin ó sàkíyèsí kọ́ ẹgbẹ́ ọkọ̀ rẹ̀ ti gẹ́gẹ́ mú náà ní àlọ́pọ̀ ah, òtẹ́ o tó bá ní sí ìbọ̀tí gbé ẹjọ́ tó kalẹ̀ yìí ní ọ̀dọ̀ ìyàwó ló fi sí díẹ̀ tó tọ́kọ́ dá fún tó èyí ló lè fi já rẹ̀ kọ́nù tó lè fi já rẹ̀ lábẹ́ the next òní kó béèrè fún àti sọ àti sọ àti sọ ẹwẹ́ máa ti bẹ̀rẹ̀ yóò lẹ́gbẹ̀ẹ́ sí rọ ẹ̀ẹ́n àti sọ ti pẹ́ àti sọ sí ọ̀dà inṣàlá àkùnkọ́ àìrẹ̀ àkùnkọ́ àfẹ́rẹ̀ ọ̀nàgbẹ̀ ẹjọ́ mú ní ti àwọn ọmọ máa tó bá tẹ́lẹ̀ ìgbàrá yìí wọ́n ti sọ wọ́n lá sí àtúnwà àwọn ìjọ ní sàárà yìí ó gbé àwọn ìjọ àwọn ìjọ àwọn ti sàárà yìí sí ìlú àwọn ìjọ bẹ́ẹ̀ jẹ́ sí ọ̀dà àwọn ìjọ yìí àwọn ti sàárà fún jẹ́ àwọn ìjọ láì ó lé àwọn àdídánù ìtọ́ fáwọn ìjọ àdídọ́ ọdún wọ́n fún àwọn ìjọ tó pa ẹran pàlú ìfọ́kún fáwọn ìjọ wọ́n fẹ́ sọ fún wọn láti ṣe tó bóyá wọ́n ti sàárà fún àwọn ìjọ àwọn ìjọ wọ́n ń lọ síbẹ̀ oúnjẹ tí ó ń tàrà yìí tí ó ń gbọ́nà. ẹni tí ó ti tàrà fáwọn òbí rẹ̀ ó lẹ́kọ̀ọ́ ó ti tàrà fáwọn òbí rẹ̀ bọ́ọ̀dì àwọn ọ̀nà tó kàkàlẹ̀ yìí báyìí èèyàn lè èèyàn lè gbà bẹ́ẹ̀ tàrà ẹnu ti gbẹ̀yìn ní pé ìdáná lọ sí mọ́sálásí wọ́n lè bí oúnjẹ lọ sí mọ́sálásí bí àwọn oúnjẹ tútù ráyẹ̀ àwọn tó máa ní ìdẹ̀ká fẹ́ fún àwọn bọ̀ títẹ̀ òun ni lọ́pọ̀lọpọ̀ títẹ̀ kèéta pọ́pù àwọn tí ò ní bùkátà sí padà lọ jẹ́ ó dá kán sọ fáwọn ọmọ sára gbé afẹ́fẹ́ pọ́ọ̀pù yín lónìí so that ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ pé ẹ mọ̀ fún jẹ́dẹ̀ ní sí ní ilé kò sí kan tó burú bẹ́ẹ̀ àbúsọ́lápọ̀ náà nípa pé tí mo ṣe yìí o òṣìṣọ́nà kó wọlé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kówó tuntun kó pamọ́ lù kó ha báwọn èèyàn kó láìsí kó mú pé ọjọ́ kan pàtó pé ọjọ́ keje bí àbí kú wọ́n tọdún kẹta dé ti báyìí lóru tí wọ́n ti sìn bẹ́ẹ̀ kò sí kan tó burú bẹ́ẹ̀ kí ẹ̀sìn wáyé kò ti sọ́ra pọ̀ fáwọn òbí rẹ̀. èyí ò ní ọjà every sunday làwọn ti tààrà sáà gbọ́dọ̀ mú ìbádà ni wọ́n ti mú ọjọ́ kan pàtó tẹ́lẹ́dìsìn every Thursday but dáwọn tó máa ṣe pé oúnjẹ lọ́nà gbé lọ mọ́sálásí àti oúnjẹ òmú ẹgbẹ́ ìsàrà tó bù yí tó ẹgbẹ́ bá mẹ́ni tó yẹ pé kò rí dáná o tí ò dáná lé rẹ̀ èyẹ́ lè dáná fún kí ẹ̀lọ́ gbé fún pé òṣìṣọ́dá pọ̀ ni but ká mọ̀ mú ọjọ́ ó ṣe tó báyẹ́ pé àsìkò tí táwọn afún tó bá bọ́jọ́ àlàmísì ti jẹun kò tó fà ní fún o àtọ́ pé wọ̀n ní kẹ́ẹ̀ẹ́ ti sọ́dá pọ̀ ní ọjọ́ àlàmísì ò léṣe wọ̀n but ìṣe ọjọ́ yẹn ní ẹ̀sà pé nímọ̀ tẹ́ òun dájú pé ó bọ́ sí àdádálẹ̀ tó dé wà nídẹ̀ ọlọ́run tààdà alẹ́sọ̀wà الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم àbọ́dá àjànàkú tí a bá ń kú lára wọ́n ní káàkiri kọ́kọ́ wa bọ́dá pẹ̀lú ó pàdé ní láti ìjọba náà